wọ́n ti ń gba àdúrà tí a bá ti ṣetán ibi orí òkè gangan tí a ti ń pè ní òkè Màríà ọ̀hún a máa lọ síbẹ̀ láti lè jẹ́ kí a mọ bí nǹkan ṣe ń lọ sí gẹ́gẹ́ bí àlàyé tí à ń ṣe a máa máa gbìyànjú tí a bá rí àwọn tí a bá lè fi ọ̀rọ̀ wá lẹ́nu wò á gbìyànjú láti ṣe torí pé kí ni ìlú lé o kò sówó lóde wọ́n ní kò sówó lóde o ní ò jẹ́ kí a rí àwọn èèyàn lókè Màríà màmá ikú ọjà o ṣáájú ebúgbájẹ ṣẹ́ẹ̀ta ẹ gbọ́ yóò bá mi yẹn dáadáa <laughs> a máa máa ṣe ìbéèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń tajà láti fi ọdún yìí láti fi wé ọdún tó kọjá ká lè mọ bí ó tún ṣe rí ìyàtọ̀ sí ti ọdún tí ó kọjá at least àwọn tí wọ́n wá lọ́dún tó kọjá àmọ́ bó ṣe àmọ́ bó ṣe rí hmm, ẹ jẹ́ ká súnmọ́ apá ìsàlẹ̀ pápátá ká ṣe ìwádìí wa láti lè mọ̀ bóyá ah, bó ṣe ń rí ní gbogbo ìgbà mọ́mí ṣe máa grant wa ní interview ṣe máa grant wa ní interview kákan fọ̀rọ̀ wáyé lẹ́nu wò ni a rí bíbí ṣe rí àdẹ̀ ní ká béèrè pé kí ni tó fà á owó ló fà á o n ta fẹ́ béèrè náà nìyẹn màmá wa ẹ dákun ṣé bí ṣíwájú ẹ sọ nǹkan tí wọ́n ṣe ń bí fún wa. òkè Maria ni wọ́n ṣe ń bí wa. òkè Maria mọ́mì ẹ jọ ẹ bá wa ṣe àlàyé ẹ jọ ṣé ọdọọdún lẹ máa ń wá bí àbí àkọ́kọ́ tẹ máa wá rèé. ọdọọdún la máa ń wá bí ọdọọdún lẹ máa ń wá bí ẹ jọ ṣé bíbí ṣe rí lọ́dún tó kọjá rèé mú mi. Ah, bóyá torí owó tó ń ṣe kò jẹ́ kí àwọn èèyàn tó fẹ́ dínkù láti wá. tí ó fi dàbẹ́ ni pé àwọn èèyàn ò tọ́nà. ráwà gan ta dọ́lọ́jà gan tó ń yọpá àti àwọn èèyàn ah, wọ́n sì ah. yàn máa wá. kò sí àwọn èèyàn nígbà tí ò bá sí owó tán máa fi rajà àti pé ọ̀pọ̀lọpọ̀ gan fẹ́ wá kò sówó mọ́tò àbẹ́ẹ̀kọ́ mọ́mì wọn ò rówó gbà tán máa fi wọ mọ́tò wọn ò tún répo rà ẹlòmíì tiẹ̀ tún ní owó mọ́tò ń bọ̀ kò tún répo rà so gbogbo eléyìí ló wá fa ìfàsẹ́yìn tó fi dàbẹ́ ni pé èrò turn up lọ́dún yìí ẹ ṣe mọ́ mi wà àdúpẹ́ o kí ni àmọ̀ràn yín wá fún àwọn ìjọba. ó ah, ṣàánú mẹ̀kúnnù ni odò ní mẹ̀kúnnù ni yàyí ìran fún ra lórí. mẹ̀kúnnù náà fi yàyí ń jẹ. mẹ̀kúnnù kọ́ lọ́wọ́ ṣàánú wa. ẹ ṣeun màmí àdúpẹ́ ọlọ́run àbúkú gbà wá ẹ ṣeun bó ṣe rí òun ni ẹ̀ ń gbọ́ yẹn lẹ́nu àìkan nínú àwọn tí wọ́n ta ọjà níbí láì fi àkókò wa ṣòfò a tún máa sún síwájú sí i láti lè béèrè àwọn ohun tí a lérò ìkófà bó tilẹ̀ jẹ́ pé a ti mọ̀ ọ́ tá a bá kúrò níbí a tẹ̀síwájú lọ sí orí òkè Maria yẹn gangan láti lè ní béèrè àwọn tó bá ń ṣẹlẹ̀. Thank you. má ṣe corazón. máa fẹ̀sọ̀ mí ṣọ́. 你那个东西。 不用交钱。你这废物，最垃圾。 gbà yín lẹ́nu iṣẹ́ yìí kò sí bẹ̀rù a kàn fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín náà ni. bóyá ẹ kú àsìkò ìta ẹ kàlẹ́ sà ẹ jọ ṣe ìgbà àkọ́kọ́ tẹ máa wá sórí òkè màríà ni. Ah, mo ti wá rí second time nílé. ìgbà tẹ wá yẹn pẹ̀lú àsìkò yìí báwo lẹ dé. Ah, actually ìgbà mo wá ń gbà yẹn ọjọ́ Thursday náà mo wá so which is uh, Thursday normal this time Thursday mo wá. Oh yeah, team coach you need to dey well. kí lè wá lérò pé ó kọ̀ sí tí àwọn èèyàn fi tọ̀nà fìlẹ̀ lè bá. a lè sọ pé àwọn èèyàn tọ̀nà fún un torí báyìí náà ló ṣe rí last báyìí ló ṣe rí last ìjọba last yẹn báyìí ó dà pé kòró something like that kòró kòró náà so mi ò tí experience ẹ̀ débi have more experience ẹ̀ débi two years or three years ago no two years ago wọ́n ṣe because ẹ̀ agbẹ́bí two years ago tí mo ti experience ẹ̀ wà lè mọ difference ẹ̀ kẹ́ ẹ̀. ẹ lérò pé wàhálà kò sówó kò sépo gbogbo ẹ̀ ló fa ìkọ́ tí mo lè sọ so yí by báyìí same thing tó ṣẹlẹ̀ ni ìkọ́ tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yìí tọ̀nà pé kò àmọ́ ọmọ mi ni pé kí wọ́n tán tó láti ṣe adjustment for charge àgbà ọpọlọ àrùn ọlọ so àdúgbò kọ́ dẹ̀ kọ́ apply ọlọ ẹ̀ òye ọlọ́run so wisdom of God so kọ́pútọ̀ náà so kó ló wá rọ̀ wá lọ́wọ́. ẹ dájú ẹ sà ẹ ṣeun se lẹ́wà bí sẹ́ńtà kájé ń bu bàjẹ́ báwo lẹ ṣe rí ọdún ìsinmi sí ọdún tó kọjá mọ́mì. ọdún yìí ó dùn ká má lè ṣe tó kù kò sówó kù sí nǹkan. sẹ́ẹ̀tà dáadáa báyìí sáwọn èèyàn sáà tó nà ah. àwọn èèyàn tó nà. Ah. wọ́n gbẹ́nu jó ni. wọ́n gbẹ́nu jó ni. ẹ lérò pé owó tí ò sí ń ta ibà ló fa gbogbo ilé. ẹ wá fún láyé ṣẹ́mú ta àrùn kí n ta fún yín owó tí o sì yẹ gan ṣàkóbá kò sówó kò séko owó tó ń ṣèjì yẹn gan ló tún ṣàkóbá owó tó ń ṣèjì yẹn náà ṣàkóbá ọ̀pọ̀lọpọ̀ owó wọ ọkọ̀ wa àwa tá a wá gan a manage débi ni. kò sówó kò sépo. kò sówó kò sépo ọ̀gẹ́dẹ̀ ten thousand wá ní kẹ́ lọ mú wá gba two thousand lórí ten thousand. ṣé èrò ṣì kò lè lọ. <laughs> ẹ má tura ká ọlọ́run má ṣe ìyanu ajá wà. Thank you ilé fẹ́ dájú mi. abẹ́ ìtàbíù yìí ni. ẹ máa bẹ wá ìtàbíù wa. bàbá mi. hello sir. àkúdédé àsìkò yìí sà. ẹ wẹ́kọ̀. dáàdi o tó ẹ̀ mélòó tẹ́ ti wá sí òkè Màríà. o ti wá ní sọ ó lé ní ẹ seventy years ago. seventeen years ago. seventeen seventeen. seventeen years. dáàdi báwo lẹ ṣe wá rí àsìkò yẹn sí àsìkò yìí báwo lẹ ṣe rí sí. ìgbà yẹn gbogbo nǹkan ó dáa kò sí wàhálà báwo rajà ní two hundred a lè fi pọ́ five hundred ṣùgbọ́n ní ìsìn nǹkan ò dá mọ́ rárá. dáàdi ṣe wá bí lọ́dún tó kọjá. a wá bì. báwo lẹ ṣe rí títọ́nà báwo èèyàn ṣe wá torí dídé tá a dé bíbá rí pé kò dàbí bó ṣe máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so la ní ká bi yín pé báwo lẹ ṣe rí sí. nǹkan tí mi kọ́ lè bẹ́ẹ̀ ni pé epo kò sí epo ń lù láti jẹ́ kọ́ọ̀yàn lè wà. kò tún sówó. sẹ́kọ̀ǹlè owó náà báwa máa gbówó ní báńkì ní àtúndàbọ̀ ni àrò gbà kódà kó mo tàka gba iye kan iṣẹ́ nìkan gba lọ́wọ́ ilé ni kí tó máa bọ̀ bí gbogbo bí ni kíni máa ń kú ló máa ń kú kíni falẹ́tà tẹ̀ bàbá mi kí wàá ní àmọ̀ràn yín fún ìjọba torí tábà wo gbogbo tó wà lẹ́yìn náà tí mo pè é ó lọ́wọ́ ìjọba náà ni. àmọ̀ràn náà ni pé kọ́lọ́n kó fún wa ní ìjọba gidi ìjọba tó máa kó máa ṣe wá láǹfààní ìjọba tó wà ń tàbá yìí nísìn ìjọba gbowósù náà ni wọ́n hmm. wọn ò gbádùn. ìjọba mujẹmujẹ. mujẹmujẹ boko ìjọba boko haram ìjọba èrò máa lọ ní títí kan dẹ̀ gé orí gbogbo ohun tó wà ń ta nísìn nìyẹn. Hmm.

这个衣服，这个衣服，啊，这个这个这个啊，布布料，布料。 yẹ òkè pọ̀ ó dẹ̀ sí ìdìbò. Bá Mm.